ìbéèrè ọmọ ìyá wa lórí wípé tí ọkọ bá kú ọkùnrin kú bóyá ọmọdé ni àbí àgbàlagbà ní ṣé tí wọ́n bá fúnyàn ní aṣọ èèyàn lè wọ̀ kò sí láìfi nínú táwọn èèyàn máa ń jogún nígbà tí èèyàn bá kú òun náà ni àwọn nǹkan téèyàn bá ti ń lò ní òdiwọ̀n ìgbà tí ò bá ti bàjẹ́ tí ò ti kọjá lílò sòun tó dẹ̀ ti bàjẹ́ lọ́dọ̀ èèyàn kan tẹ́ bá kó dọ́dọ̀ ẹlòmíì aṣọ tuntun ni so àwọn nǹkan tẹ́ni ń lò yìí ká má dànù ní òdiwọ̀n ọgbà tó bá ti lè ṣàǹfààní fẹ́lómi ẹni tó bá lè ṣàǹfààní fún kákó fún àwa tá a bá jẹ́bí náà tá a bá rí pé wúlò fún wa kò sí láìsí tí wọ́n bá fún wa <clears throat> ṣùgbọ́n kó jẹ́ pẹ̀lú yọ̀ǹda àwọn tí wọ́n fẹ́ jogún torí pé nínú ogún tí wọ́n máa jẹ nìyẹn kó má jẹ́ pé náà tó fẹ́ jogún ẹlòmíì gan wà nù wọn tó nífẹ̀ẹ́ sáṣọ yẹn tá a ti wá lọ kó fún ara ta so ó gbọ́dọ̀ pé conclusion àwọn tí wọ́n fẹ́ jogún ni wọ́n conclude pé nǹkan báyìí nǹkan báyìí ẹ jẹ́ ká fi ṣe sọ́dákọ̀ Barakallahu fikum.